ááyà tàbí àdíìsì tó bá fi ẹsẹ̀ ròyìn àlọ́ọ̀hù ẹsẹ̀ náà ni ááyà àti àdíìsì tó bá fi ọmọ níka ròyìn àlọ́ọ̀hù ọmọ níka náà ni ìtumọ̀ àdámá hakiki ìyà ìtumọ̀ àdámá rẹ̀ láàlò fún a nílò ìtumọ̀ mọ̀jàzíyà a nílò fún ibi tẹ́lẹ̀ àti agbẹnusọ yìí tá a ti ní differences of opinion nìyẹn òun ti wá sọ mùsánádù rẹ̀ ohun tó farati ó farati bí lábáwá ṣe máa sọ̀rọ̀ ohun tó wá jẹ́ rẹ́spọ́ǹsì tèmi rèé àkọ́kọ́ náà àsọdùn ni pé bí lábáwá ṣe máa máa sọ̀rọ̀ gbogbo ayé ló máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. gbogbo ayé ló mọ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ i study language kò sí nínú language tí ò sí lexical meaning and metaphorical meaning literary meaning oní lexical meaning literal meaning and metaphorical meaning gbogbo orun èdè ló wà ó wà nínú èdè Yorùbá ó wà nínú èdè Lárúbáwá ó wà nínú èdè Gẹ̀ẹ́sì ó wà nínú èdè Faransé kò sí èdè tí ò máa lo both literary and metaphorical meaning both literary and metaphorical meanings kò sí èdè náà láyé tó jẹ́ èdè ọmọnìyàn kò sí tí ò máa lò take your time kí láti túmọ̀ rẹ̀ is this by literary meaning or metaphorical meaning. It's by metaphorical meaning. Take your time. Tá a bá pẹ̀lú literary meaning. Ìtumọ̀ rẹ̀ á wà jobatize. Ìtumọ̀ rẹ̀ á lọ́t. Èròǹgbà wa lórí tá a fi sọ jàre. Èròǹgbà tá a fi sọ take your time. Á wà jobatize. Mú àkókò rẹ̀. Sákòókò ṣe é mú ni. but what we intend to say o ni pe di kier su shora are shora are so kemni glesi agbajo sunwa wipe en inu atalibo arobi ya o e pe eze arobi ya nikan lo wa ọrịa emi ọrịa emi a papandreonu ni o pe eze ọrịa emi a tatao ọrịa mejilowa ọ̀rẹ́ àpàpàǹdodo àti ọ̀rẹ́ àtàtà so mo sì tún má pẹ̀rẹ̀ wá pé àkàrà tú epo ta ní ọ̀wà sọ pé ẹjí apò ń gbà náà no ọ̀rọ̀ yìí ò lè lọ literally but metaphorically àkàrà ń bẹ̀ yẹn ó túmọ̀ sí àṣírí ìtùsínú epo rẹ̀ ó túmọ̀ sí pé ọ̀rọ̀ tá a ti bò ó ti tú síta tí mo bá gbáwúsá gan-an ni ìbá tún mú ẹ̀ àpẹẹrẹ wá tí bá gbọ́ faransé ìbá má pẹ̀rẹ̀ wá but in the course nínú course tèmi ṣe tó jẹ́ science of languages we share àṣíà kọ́ kọ́ àṣíà kọ́ adífà nínú peripherals it is core nínú language literary and metaphorical core issue ni kìí ṣe peripheral so kọ́mọ wulẹ̀ kọ́mọ wulẹ̀ brandada wa níbẹ̀ yẹn kọ́mọ wulẹ̀ capitalize lórí ìyẹn pé ẹ lárúbáwá pé wọ́n ní àsàlíìbù ẹlẹ́tí ìsúnmù láti fi fìlìkàlá náà fìlì àrọ̀bíyà wọ̀tẹ́fà ìmọ̀bó ti sọ̀rọ̀ ọlọ́lọ́bàwà rẹ̀ ìtí ń sàrìsọ náà ní wípé àwọn lárúbáwá o wọ́n ní àwọn method àsàlíìbù wọ́n láwọn method wọ́n ní àwọn ìlànà tí máa ń mú lò nínú èdè wọn tó bẹ̀gẹ̀ tó fi jásí pé ọ̀rọ̀ ó lè ní ìtumọ̀ àkíkí ó sì lè ní ìtumọ̀ mọ̀jásí i'm now saying it wípé aṣọ́dún ni gbogbo èdè lónìí gbogbo èdè lónìí kò sí èdè adarí tí ò ní yorùbá ni gẹ̀ẹ́sì ni haúsá ni tàtà ni kò sẹ́ni tí ò ní literary and metaphorical expressions kò sẹ́ni tí ò ní so mo kọ́kọ́ ti gbá ibi tó fẹ́ ti capitalize yẹn mo kọ́kọ́ ti gbàdá nù yẹn mo fi yẹn tú wa jẹ mo fi yẹn tú wa jẹ mo wá mú èrí mi wá látọ̀dọ̀ àwọn sálàfù sálàfù tí mo wá tọ́ka sí yìí ọ̀rẹ́ ẹ̀ ní àpàpàǹdodo yìí a jọ gbà pé aṣáájú wa ni a jọ gbà pé aṣáájú wa ni mo sì ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé àwọn àfáà ní flashlight sí àyà kùránì àti hadisi àwọn ní flashlight okay ẹ̀wá wo bí wọ́n ti fẹ́ ṣe flashlight nísìn àyà dákọ̀ àìní àyà dákọ̀ yadu ọ̀dàkọ̀ ríjìlù tàbí sac ok àdìsí náà dákọ̀ àìní kò fẹ́ sáyà tó dákọ̀ ríjìlù fún Allah ṣùgbọ́n àdìsí dákọ̀ ríjìlù kọ́dámù ọwà fún Allah àdìsí kan tó sọ yí pé lọ́jọ́ àlèkìyàmà iná ó mọ̀ sọ pé ṣé ọmọ náà tún kù àyè sẹ́kù ànẹ́bí wa sọ wípé ọlọ́wọ́ wà gbé ẹsẹ̀ rẹ̀ lé orí iná ilé ọ̀wà máa gbé iná ọmọ gbé pé ha ó ti tó báyìí ó ti tó báyìí ó ti tó báyìí so àdìsí yẹn fi rẹ̀ pé Allah ò ní ẹsẹ̀ tẹ̀sí mọ́mọ́ nẹ́gbà wà lùsùn náà is either from Quran or Hadith ìyẹn tó gbọdọ̀ dàrú máa ń lójúmọ́ o ok so bí ọba tí rí jílù àbí nínú àyà kùránì ó ní hadisi o brother wa alùsùn náà ni we use both quran and hadith not quran only àwọn ẹsẹ̀ quran yun àìsí sangility now àwa arí àyà tó dákọ̀ àìní arí àyà tó dákọ̀ eh, wájíhù àìnù yádù tó fi ń ròyìn àlọ́wọ̀ àtúwárí àdíìsì tó náà dákọ bẹ́ẹ̀ if not even more if not more now ọ̀rẹ́ mi àpàpàǹdodo yìí ọwọ́ a sọ pé a gbé ìtumọ̀ ẹ̀fún ní ìtumọ̀ àdámọ́ a gbé lọ sí ìtumọ̀ àkànlò ó lábáwá ti máa sọ̀rọ̀ nìyẹn mo wá ní gbogbo èèyàn ni máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà tó ní lárúbáwá ìyẹn báyẹn lẹ́yìn náà mo wá tọ́ka sí ọ̀rọ̀ àfá èmi àti ẹ̀ àti ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ìmáàmù wa àgbà ìmáàmù Málíkì rahimahullah ìmáàmù Madina lásìkò tiẹ̀ ìdàkùn tẹ́ẹ̀bà gbọ́ fẹ́ẹ̀sì lẹ́jẹ́ kí n tètè mọ́ o ọ̀rọ̀ òdùn sọ o ọ̀rọ̀ òdùn sọ o ọdún ògbọ́ ni ìrandùn wò ni àmọ́rọ̀ òdùn sọ gbogbo ọ̀nà fún mi ti fẹ́ẹ̀ ọ ọ ọ ọ ọ ti fẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ o. kí n'ọbọ tó wá lọ wípé ẹ̀gbọ́n tí mò ń gan ni o yóò dùn mí jù yín lọ o torí kò láìkìlì kí n tó sọ ọmọ bí mo ti sọ nígbà àkọ́kọ́ tọ́ malik Málìkì ẹ bá mi bi ọ̀rẹ́ mi àpàpàǹdodo irú wo ló jẹ́ àbí sọmọ àdìsí túmọ̀ àbí ọmọ àdìsí túmọ̀ irú èèyàn wo ni ìmáàmù Málíkì jẹ́ ẹ jẹ́ ká fi ìyẹn ṣe nǹkan karùn-ún táwọn retí látọ̀dọ̀ ọ̀rẹ́ mi àtàpàǹdodo ká fi ìyẹn ṣe nǹkan ẹlẹ́ẹ̀karùn-ún torí pé ọ̀rọ̀ gbọ́dọ̀ pọ̀ tọ́rọ̀ bá pọ̀ ẹ̀yin gbọ́ ò lọ mọ́. inú tí a báyìí inú tí a báyìí àfá àbáyìí inú tí a báyìí ìyẹn kọ́ la fẹ́ lò inú tí a báyìí inú tí a báyìí inú tí a báyìí mélòó làwọn fi wáàsì rẹ mélòó ni wọ́n dá mọ̀ níbẹ̀ ta lè ké nu wọn ta ló lè ké nu wọn. akàfẹ́ máa fi yẹn gba sáà ní fi háà afá ah, yẹn tó bá ń sọ̀rọ̀ à ah, wọ́n máa dákọ̀ tí àbáyì wọ́n máa dákọ̀ péjì ẹ̀ wọ́n máa dákọ̀ tí àbáyì wọ́n máa dákọ̀ ọkọ̀ afá wọ́n máa dákọ̀ ọdún tí wọ́n bí ọdún tó kù láyé mélòó lẹ fẹ́ rántí ń bẹ́ẹ̀ séyẹn lẹ́ẹ̀fì sẹ̀sìn. àní ẹjẹ́ àsọ̀rọ̀ wa bí ń tín kẹ́ẹ̀sì gbọ́ wáyé. ọ̀rẹ́ mi àpàpàǹdodo dákun nǹkan karùn-ún tí mo retí ni pé ìmáàmù Málìkì irú èèyàn wo ni wọ́n jẹ́ sí ìwọ èèyàn tó ń jẹ́ sí mi ìmáàmù náà ìmáàmù min àìmọ́sìnà ìmáàmù min àìmọ́sì àlùsùnà alimu min ulama àlùsùnà ok àgbàfà ni wọ́n nínú àwọn àfáà nínú àwọn àfáàlù súnà báwo làwọn ṣe túmọ̀ ojú ọwọ́ ẹsẹ̀ àti ìròyìn kíròyìn tọmọnìyàn máa ń ní tí a yà tún fi ròyìn àlọ́rùn ìròyìn kíròyìn tọmọnìyàn máa ń ní tí àdíìsì tún fi ròyìn àlọ́rùn so àwọn àbá àgbé gbogbo ááyà tó sọ pé Allah ní ọwọ́ Allah ní ojú Allah ní ẹyinjú àti ááyà tó ń sọ wípé Allah ṣe àwọn ìṣe kan bíi kẹ́límọ̀ jáà bíi kẹ́límọ̀ ìsáwà ok àtẹ́lẹ̀ yìí tí àdísì sọ fi kẹ́límọ̀ fáríhà inna lillahi ashadda farhan so ìdùnnú eh, ayàlùkùránì lo ọ̀rọ̀ ìṣe rọ́díyà rọ́díyà lọ́hùn ní àwọn ise kan ìròyìn kan to ga si wípé ó wulẹ̀ wà lára ọmọnìyàn tí àyà àti àdíìsì tó tún wá fi ròyìn Allah subhanahu wa ta'ala báwo ni Imam Maliki tá a jọ gbà pé àfáà wa ni báwo ni wọ́n ṣe túmọ̀ rẹ̀ èmi ti mú bẹ́ẹ̀ ṣe túmọ̀ ẹ̀ wá mo fẹ́ kí ọ̀rẹ́ mi àpàpàǹdodo yìí mo fẹ́ kó nọ́ọ̀kì tí mo sọ yẹn kó nọ́ọ̀kì kó dìbọ́ǹkì wọ́n bi Imam Màlìkì léèrè lórí gígùn wà gígùn wà tí Allah lò fúnra rẹ̀ pé Ar-Rahman alalẹ̀ arishi istawa mo fẹ́ kí ọ̀rẹ́ mi àpàpàǹdodo yìí kó nọ́ọ̀kì ọ̀rọ̀ Imam Màlìkì yẹn house Imam Màlìkì olójẹ́ bá ṣe máa súnmọ́ àwọn àyà àti àdíìsì tó ń sọ nípa ẹ̀yà ara fún Allah àti àwọn ìṣe tọ́mọnìyàn máa ń ṣe tó tún fi ròyìn ara rẹ̀ Imam Màlìkì ló jẹ́ ká máa bá ṣe rẹ̀ o wípé àlì ìsìwáhù ó mú ọ̀kan nínú ẹ̀ pé kí wọ náà máa wọ́n ń sùn kó máa wọ́n sùn ọ sọ̀rọ̀ náà ní sọ̀rọ̀ pé àbọ̀ ọ̀rọ̀ làbọ̀mọlúàbí sọ tó bá dénú rẹ̀ yóò fi yòókù kún alìsíwáhù màálùmùn wàlìkàìfù màjìhùlù wàlìmánu bìyí wàjibùn wàsùwàlù ánìhùbìdìà ó mú ọ̀kan nínú àwọn olùyẹn alìsíwá òkè jáà nǹkan alìmọ̀jìhù màálùmù tó bá gẹ́ pé afẹ́lò ti jáà wàjá àrọ̀bùkà wálìmọ̀lákù sọfà ń sọfà àwa sọ wípé mọ́sídàrù fún jáà ó ní àlìmọ̀jìhù àlìmọ̀jìhù so àwa sọ pé àlìmọ̀jìhù dídé màálù mún àmọ̀túnmọ̀ ẹ̀nú èdè àmọ̀ ìtumọ̀ àdámọ́ rẹ̀ nínú èdè wàlìkẹ́ ìkú mọ̀jìhùlù ní ti ti báwo ni dídé tiẹ̀ ṣe rí mọ̀jìhùlù àmọ́ wàlìímánù bì yìí ká nígbàgbọ́ nínú rẹ̀ wájìbùn dandan ni wọ̀sùwálù áníwù kẹ́nìkan wá máa bí wá léèrè pé ṣé bí ti ènìyàn ni ṣé bí ti àlùjẹ̀nú ni ṣé bí ti màláíkà ni ṣé bí ti ẹranko ni wọ̀sùwálù áníwù bìdìá ìbéèrè nípa rẹ̀ bìdìá ni ok ẹgbẹ́ máa wọ́n díẹ̀ sí o wọ́n tún lo rídọ̀ rọ́díyàlọ́ alù sí wọn ok náà rẹ̀ ni àrídọ̀ àwọn sọ wípé àrídọ̀ màálùmún ìtànpẹ̀ ní rídọ̀ ìyọ́nú màálùmún àmọ́ àmọ̀túnmọ̀ àdámà rẹ̀ nínú èdè wàlìkáyìfù màjìhùlùn wàlìkáyìfù màjìhùlùn báwo lọ́wọ́ bá ṣe mọ́ lọ́nú sí ènìyàn àmọ́ wàl ìmánu bìbí wájibun ká nígbàgbọ́ nínú rẹ̀ dandan ni wọ̀sùwálù àánú òbìdíà káwa máa béèrè pé sójọ́ tènìyàn sójọ́ ti ẹranko sójọ́ ti àlùjọ̀nù àdádálẹ̀ ni ìṣìnà ni ok ẹja fún wọn míì sí aliyad kòránù fi yádùn ròyìn ọlọ́run àdìsí fi yẹ́rù ròyìn ọlọ́run ok àwọn kan wá sọ pé aliyad ma'lumatun aliyad ma'lumatun ọ̀rọ̀ tó wá ní èyí sí akọ àmọ́ tó dá sí pé abo ni orí abo ní gbé kà níyàdù jẹ́ kàn bẹ́ẹ̀ ríjùlù jẹ́ kàn bẹ́ẹ̀ udunu jẹ́ kàn bẹ́ẹ̀ àìnù jẹ́ kàn bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tó ní píà pẹ́pẹ́ píà ni wọ́n etí wa píà ni ojú píà ni ọwọ́ píà ni ẹsẹ̀ píà ni nínú èdè lárúbáwá gbogbo wọn wá ní àwòrán akọ yadun ainun udunu eh, eh, eh, ainun udunun ok yadun rigilun. ṣùgbọ́n abẹ́ abo ni wọ́n gbé sí. Si ló fi dáfi sáfẹ́ pé aliyad ma'lumatun àmọ́ ìtumọ̀ àdámọ́ fún yadu wàlíkà ìfú majihul báwo ni ọwọ́ ti Allah ṣe rí àmọ́ wàlíìmánu bìhí wàlíìmánu ká nígbàgbọ́ nínú ọwọ́ àlọ́ pé àlọ́ ò ní ọwọ́ dandan ni àlù àníhù bìdìà wàsù àlù àníhà káwa máa béèrè béèrè nípa rẹ̀ ká dá wàhálà lẹ̀ pé ẹ sọ́jọ́ ti nìyẹn ni ẹ sọ́jọ́ ti ẹranko ni bìdìà àdàdálẹ̀ ni ni ok àti dákọ̀ fún wọn ò àlẹ́ màálùú ma. àmọ́ tí ń jẹ́ ojú ẹ̀yìn jú àmọ́ wàlíkà ìfú mọ̀jìhúùlá mọ̀jìhúùl báwo ni ojú ọlọ́run bá ṣe rí báwo ni ààyè ṣe rí àmọ́ wàlíìmánu bìí wájìbù ká nígbàgbọ́ nínú rẹ̀ ọ̀ràn yẹn ni wọ̀sùn àlùhánihà bìdíà ká bèrè bèrè nípa rẹ̀ ó tún kú wájibu a tún sọ pé àlìwájibu màálùmún wájibu face tó ń pè ní wájibu rè gbogbo bíbá tó ń pè ní face màálùmún àmà ní àmọ̀túmọ̀ ìtumọ̀ àdámọ̀ rẹ̀ ìtumọ̀ àtìkì rẹ̀ àmà ok wàlìkáyìkú mọ̀jìhùl báwo ni ti aláwọ̀ ṣe rí ṣé fèsì tàláwù ó dàbí fèsì tènìyàn só dàbí fèsì tàlìjẹ̀nù só dàbí fèsì ti màláyíkà só dàbí fèsì ti ẹranko tàbí ti tèèrà mọ̀jìhù ló àmà wọ̀l ìmọ̀nù bìí wájìbù ìgbàgbọ́ nínú rẹ̀ pé Allah ò ní fèsì dandan ni tó pé kùránì sọ àdìsí sọ eléyìí sọ̀rọ̀ òsàn ìmí nìkè sọ̀rọ̀ búrú báàsì kè sọ̀rọ̀ ọ̀sàn ìmí yà kankan hafizahumullah rahimahumullah kì í sọ̀rọ̀ wọn mọ́ kùránì mú wá àdìsí mú wá do we need to use metaphorical meaning to interpret them no a sì gbọ́dọ̀ gbàgbọ́ ẹni tó bá wá ń béèrè béèrè pé bọ́wọ́ ló ṣe rí òun ló fẹ́ dá wàhálà alẹ́ òun ló fẹ́ kúrẹ̀ sínú bídíà gbogbo ń tọ́ bá ti gbọ́ nípa àlọ́ọ̀ tẹ́mà àlọ́ọ̀ ní àjọkẹ́ ayé amọ̀túnmọ̀ àjọkẹ́ ayé bọ́lọ̀ ọba ti jẹ́ àjọkẹ́ ayé àmọ́ ká nígbàgbọ́ nínú rẹ̀ dandan ni a gbọ́dọ̀ wádìí ẹ̀ tọrọrọ yìí máa nìyí a wádìí ẹ̀ gbogbo tó bá ti jẹ́ ìròyìn pátá gbogbo tó bá jẹ́ ìròyìn pátá èyí ni ìlànà táàfì máa yanjú ẹ̀ sẹ́rí pọ́rọ̀ yóò fa wàhálà rárá ogun ogun èyí è sọ̀rọ̀ pé ẹ̀yìn tí àbáyì ẹ̀yìn tí àbáyì ọjọ́ báyìí ni wọ́n kọ́ ẹ̀yìn tó kọ́ ọdún báyìí ni wọ́n bí ọdún báyìí ló kú gbogbo yẹn history nìyẹn we don't need that the viewers are not interested in ọdún tí wọ́n bí ọdún tó kú láti lè establish ìtànsọ yìí a nídi gbogbo yẹn kó sọ àfáà tó kàrúta ọ̀rọ̀ tí mọ́mọ̀ lè fi sọ yẹn kó sọ àfáà tó kàrúta rẹ̀ tọ̀rọ̀ tí mọ́mọ̀ lè fi sọ nìyẹn ó sì jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ gbogbo àwọn tábìín àtàwọn tó tẹ̀lé wọn ó jẹ́ ohun àtẹ́wọ́gbà pé bá ṣe máa yanjú ẹ̀ nìyẹn that is the formula so don't bother yourself don't worry yourself láti máa wá metaphorical meaning fún àìní tàbí fún yẹ́dù tàbí fún ríjìlù you are creating problem for yourself ẹ ojú ó túmọ̀ sí àánú tá ń sọ fún wa pé àánú nìkan lógún túmọ̀ sí nínú metaphorical meaning who told you that ẹ ọwọ́ túmọ̀ sí agbára who told you that pé ìyẹn nìkan ló túmọ̀ sí metaphorical meaning ó lọ jàǹtì rẹ́rẹ́ ni. Imam Malik wá sọ pé a ní èdè metaphorical meaning fún ròyìn ọlọ́run a ní èdè metaphorical meaning a ní ìdí ẹ̀ a ní èdè metaphorical meaning fún ròyìn ọlọ́run mú mọ̀ wà lórí live program a ní èdè metaphorical meaning fún ìròyìn alọ́ọ̀ ọ̀rọ̀ tí ìmáàmàlì ti sọ yìí kọ́ máa jẹ́ nǹkan karùn-ún tí mò ń retí láti ọ̀dọ̀ ọ̀rẹ́ mi àpàpàǹdodo yìí wípé ọ̀rọ̀ náà kí lórí sí ó ṣe bẹni fóun ọ̀gbọ́ o <laughs> lè avoid ẹ̀ àjọ wà papọ̀ ní mọ́wọ́rí lórí ọ̀rọ̀ yìí àjọ yanjú ẹ̀ ni ọ̀rọ̀ tí ìmáàmà lè kí sọ yìí ohun tí mo fẹ́ bí lè lórí ẹ̀rẹ́ o ó sọ àbí ò sọ nígbà tó sọ ta ló takò ìhàwó lòun kọ sí i. those are the three relevant sections lórí ọ̀rọ̀ àlèsíwá àlòm ọ̀rọ̀ tí sọ yìí ó sọ tàbí sọ bákan náà nígbà tó sọ nínú àwọn ń bẹ láyé àtàwọn tó wá wọn ta ló náà ni pé ìhà ni wọ́n kọ sí ọtí ọlọ́run àbí ọtí ọlọ́run ká lè mọ ibi tá tá ká lè mọ ibi tá tá tá tá tàrí ẹ sí. kó dáhùn ọ̀rọ̀ yẹn kó dáhùn ọ̀rọ̀ yẹn ah mi ò padà láǹfààní àti àti padà síbi tá a bọ́rọ̀ dé ní àná o mi ò ní fẹ́ dá lágara bí mo ṣe ń wò ní ìsìn àti lò àti lò one hour forty six minutes eléyìí tá a sọ yìí náà kókó jáde ń bẹ so kí ọ̀rẹ́ mi àpàpàǹdodo yìí kódà kù kó fọ àwọn èsì sí àwọn ọ̀rọ̀ yẹn nínú next episode ẹ̀ tó bá fẹ́ ṣe àwọn nǹkan márùn ni mo ní àrètí lẹ́yìn àtọ̀dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìrántí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ìfàǹfà tó wáyé láàrin samatu sheikh bunu bas àti afa àgbàásíàrì ìtọ́kasí rẹ̀ àrètí rẹ̀ nàmbà 2 àdíìsì àjọ ìkùlì ṣètọ́ ìwàtàbásùnmù lè láì àrètí ìtọ́kasí rẹ̀ nàmbà 3 àdìsí ibùdó mọ̀súrù táyẹn dúró lọ́wọ́ tó mú wá lórí ọ̀rọ̀ yẹ̀wúdí gbólóhùn tí o túmọ̀ jáde pé ọwọ́ akọ yẹ̀wúdí wá fànẹ́bí ní kíw ntọ́ túmọ̀ yẹn lárúbáwá rẹ̀ láti inú àdìsí yẹn afẹ́kọ̀ọ́ fún tí ẹ bá ṣègbéyàwó tó bá lárinrin kẹsì súnà ọmọ tó bá dùn àwa àlùsúnà á sọ pé ẹ di kẹfìrí ta ló sọ bẹ́ẹ̀ nínú wa. Number five kọ́ídà àkìdíyà tí Imam Málíkì sọ pé al-istiwa'u ma'lum wal-kayfu majhul wal-imanu wàsúwàlù ànú bìdíà kọ́ ìdà yẹn Imam Màlìkì ọsọ tàbí ọsọ ta ló takò nínú àwọn àfáà ta ló takò kọ́ ìdà nínú àwọn àfáà ìhàwó ni wọ́n kọ sí yẹn ni àwọn kan tí. mò ń retí nínú next episode rẹ tó máa jẹ́ bóyá part three or whatever àwọn kan márùn-ún kọ́kọ́ bá mi yanjú ẹ̀ kó tó wá máa ka eh, àfa làgbájá ọdún tí wọ́n bí ọdún tó kú ọdún tó kọ tíra àwa mọ̀ pé ìyẹn kọ́ la fẹ́ fi ṣe ẹ̀sìn so a lè lò láàyè ní ṣùgbọ́n lórí mọ́sálà tá à ń fà lọ́wọ́ yìí kò yẹn o kò jẹ́ mọ́ ohun tó jẹ́ mọ́ kò fa wàhálà sọ̀rọ̀ tí màmá ní kí sọ yìí ló yanjú gbogbo mọ́sálà ojú ọwọ́ ẹsẹ̀ tí kùránì àti àdéṣe fi ròyìn Allah subhanahu wa ta'ala ok so wá wá dìbọ́ọ̀tì ọ̀rọ̀ tí màmá ní kí sọ yẹn tàbí kó o dákọ̀ ẹni tó dìbọ́ǹkì ẹ̀ nínú àwọn àfáà ẹni tó dìbọ́ǹkì ọ̀rọ̀ tí màmá ní kí sọ yẹn ẹni tó dìbọ́ǹkì ẹ̀ torí pé ọ̀rọ̀ kan ni tí gbogbo àfa ayé tí wọ́n tẹ́wọ́ gbà àfi àyè tó bá jó ń bí díà nìkan ní tẹ́wọ́ gbà ok tọ́lá yẹn sì ń fi tó ń túmọ̀ sí ìfìbáàtú sí fatah rahman tó ń ṣe ìfirinlẹ̀ àwọn ìròyìn tó bá fi Allah subhanahu wa ta'ala ok so nítorí náà Allah fi wá ṣe kò gẹ̀rẹ̀ òní ni sábtì ní sábtì so lọ́la la máa ń ṣe ìjókòó tàlímù tàbí máa ń kà tẹ́ra ọmúdátúlẹ̀ àkàm ok so fún wípé àsìkò tí mo máa ń lò bẹ́ẹ̀ máa pọ̀ ó lè má rọrùn nírọ̀lẹ́ láti ṣe ẹ́písòdù karùn-ún ìwé ẹ́písòdù kejì la ṣe lọ́wọ́ yìí this is episode four okay so three àdìsí tí àdìsí tí àdìsí gbúdùmọ̀ sórí táǹkà lọ lánàá pé yẹ̀wùdí wá bá nàbí yẹn ṣẹ̀pá àti ìparí ẹ̀ a sì gbọ́dọ̀ parí ẹ̀ torí pé ọ̀rẹ́ ẹ̀ ní àpàpàǹdodo yìí ó ṣe àbòsí ńlá kan sí àwa mùsùlùmí lórí ẹ̀. Eh, àbòsí àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ni pé ó ní yahudi wá pàdébí mi kéw so táwọn retí láfúlù tó gbé yẹn jáde nínú àdéhùn yẹn ó tún wá ti àbòsí míì tó lágbára tó lágbára ju yẹn lọ tó lágbára tó ga sí pé tí ò bá ga sí pé yẹn bá jẹ́ ògbólógbò alábòsí irú àbòsí yẹn kò yẹ kó ṣe ẹ má kánjú inshallah ẹ má kánjú so by monday ó súnmọ́ kọ́rọ̀ òdebẹ̀ tẹ́sí bá ti bá yanjú àdìsí yẹn tán tí bá ti yanjú àdìsí yẹn tán ó tún dìgbò ṣe ni nítò súnmọ́ nù torí èmi ò ní táìmù pé káwá máa ká máa dáná ejò gbéjò bá ṣe gùn tó mi ò ní táìmù yẹn èmi ń kọ́ nǹkan mò ń kọ́ nǹkan so mi ò ní sáàmù ká dání ejò méjì bá ṣe gùn tó kókó ni kókó la ní ìdì ká gé orí ejò kúò ní a bá ti gé orí ejò kúò ń bẹ́ẹ̀ yòókù ò ni mọ́ ti dòkú nìyẹn ó ti yé wọn fi wá ti kò gẹ dáadáa bóyá lẹ́jọ́ ní béèrè o kí n fún yín ní opportunity àti bèbèrè pàṣẹ bá lọ ṣe opportunity yẹn lò. ń kọ̀tì ẹ̀ ní o mà kọ̀tì ẹ̀ o kò sáàyè fún kọ́ wa máa polówó dálàbí lórí pásọ̀mù tèmi wọ́n ọ kò sáǹfààní yẹn bí wọ́n fẹ́ polówó ẹbọ rẹ lọ polówó ẹ̀ ní orí pásọ̀mù tiẹ̀ àbọ̀fẹ́ gbé ìròrí bídíà kan lọ ìwọ náà lọ nkàlùkù ló firi táàtì rántí gbogbo nta tá a bá sọ láyé pátá oní rẹ́kọ̀dù wájú Allah subhanahu wa ta'ala oní rẹ́kọ̀dù tí ojú ọba sí béèrè tọ́ mo ń bí wa ta'ala kó sàánú ẹnì kọ̀ọ̀kan harina ala haqqa حقا وارزقنا اتباعه وأرنا باطلا باطلا وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا الله fi òdodo hàn wá ní òdodo kó o sì ràn wá ṣe ká lè tẹ̀lé òdodo náà Allah fi irọ́ hàn wá ní irọ́ kó o sì ràn wá ṣe ká lè jìnnà sí i ah, o. àdúrà gidi ni àdúrà gidi ni kí Allah subhanahu kó mi kó sì bá ń ṣàánú mi kó sì bá ń ṣàánú ọ̀rẹ́ mi yìí kó bá mi òun náà kó bá mi ṣàánú òun náà kó wá ṣàánú gbogbo àwa tí à ń gbọ́ ètò yìí pátápátá aláwo ní í wa lọ́nà lẹ́yìn tó ti fi ọ̀nà súnà níbí mọ̀ wá. òkè àwọn kan ń sọ pé àwọn ò lè jẹ́ àlùsùnà ẹ pọ́blẹ́mù ni nínú ayé tí ẹ tọ̀ bá lè jẹ́ àlùsùnà that is your problem ìyẹn ọ̀kan mi mùsùlùmí ni wá right ìlànà wo là ń lò tá a fi ń ṣe ìsìláàmù súnà ni tí wọ́n bá wá lọ lo ìlànà tí ó ti dá ní àbí ti àbí ti kíní kan that's your own problem tá a bá ti sọ fún ọ tó o bá ti gbọ́ problem ẹ nìyẹn tọ́ bá dénú sàárè bóyá wọ́n béèrè pé pò ní ṣó tìkà ní ti jẹ́ sí ọ bóyá wọ́n bí ọ léèrè ni. so onísúnà làwa alùsúnà wà lùgbẹ̀mọ́ àníwá so àwọn tẹ bá ń bá fa wàhálà wàbí yá àwọn tó ń pera wọn ní wàbí wàbí yún ẹ máa bá wọn fà yún lọ kò kẹ́yìn ní o ìyẹn ò kẹ́yìn ní. èmi wahabi ní o èmi wahabi wàhábí oríkì lè fi kì lẹ́yìn pé o ní mùsùlùmí mo jẹ́ alùsùnà mo jẹ́ sálàfí nítorí lè fi kì mí nù àbí mo jẹ́ afárí àwọn èdè tá lè fi kì mùsùlùmí nìyẹn mùsùlùmí tó ń tẹ̀lé tó tó rere nínú ẹ̀sìn tó ń lo tó ń lo asap oríkì tó lè fi kìdí nìyẹn tí mo fi tí mo lè fi wẹ́kọ̀mù rẹ so I'm a Muslim I'm a Sunni Muslim I'm Salafi I'm Atari tó bá tún wá tí n bá tún wá gbọ́ tó pèmí ní nǹkan míì ó dáhùn fún lọ́jọ́ àlèkìyàmà ohun tí mo ń ṣe nìyẹn tí mo sì ní tí mo sì yọnu sí kò fi pèmí I'm a Muslim I'm Ahlu Sunnah I'm Salafi I'm Atari. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك